ọmọlọ́yàn lákọ̀tàbọ̀ ọmọlọ́yàn oṣù mẹ́fà àkọ́kọ́ láìsómi ẹ̀fọ́ ọmọlọ́yàn oúnjẹ gidi lẹ́yìn oṣù mẹ́fà. ó jẹ́ dandan lákọ̀tàbọ̀ ọmọlọ́yàn ẹ fún wa ọmọlọ́yàn oṣù mẹ́fà àkọ́kọ́ láìsómi ẹ fọmọ lọ́yọ̀ oúnjẹ gidi lẹ́yìn. bàbá oníkòkó tábúlé gbọ́dọ̀ fọ ló wá ń gbélé ojú àgbàrá ilé tí ò ní sálángá ojú gbà mí ti wọ àbọ̀rí rẹ̀ dàrú ni yóò jẹ́ pa mi burúkú sí mi lójú. ẹ jẹ́ mi ló ń lẹ̀ mí ló fi ṣe ẹ̀yẹ ṣé mi ló fi ṣe mi ló fi rẹ́rìn ọ̀dà ọ̀ya mo ti gbọ́ wẹ́dọ̀ sórí tí àgbàrá tó wà níta ìtọ́ bá ti lè wọ́ lọ́tún kò dẹ̀ rọra palẹ̀ gbogbo ẹrù ẹ̀yìn mọ́ kí wọ́n náà wọ pẹ̀lú agbára ẹ̀ kẹjọ máa wọ kó lọ. Ah, ah, ah, ọkọ mi dáríjì mi jọ dáríjì mi dọkọ mọ bínú mọ bínú. ó mọ̀dí sí táìrù fi wá adékẹ́wà sábúlé o tó o bá mọ̀ yín sọ fún ọ ìdí ni wípé táìrù ti fẹ́ ìyàwó ẹlẹ́jẹ̀ tútù sẹ́kọ̀ọ́ ìdí tó fi wá adékẹ́wà sábúlé bí ọkọ̀ tó ti bàjẹ́ nù. irọ́ ni irọ́ ni kí ni. irọ́ ni òjòwú ọmọ ní bẹ́nu bíbí ẹ̀ ẹ́ ó máa bá mi fún ọmọ mi kó ba lè bá tóbi dáadáa. rárá o ẹ hàn lè fún ọmọ kékeré yìí ní irú oúnjẹ báyìí omi ọyàn nìkan ni ọmọdé yìí nílò fún oṣù mẹ́fà àkọ́kọ́ nítorí pé gbogbo ohun tí ọmọdé yìí nílò ló ti wà nínú omi ọyàn náà ẹ jẹ́ kí n wá sọ ohun tí omi ọyàn yìí tó ń ṣe fún ọmọdé ó ní àwọn èròjà aṣaralóore tí ó máa ń dáàbò bo ọmọdé kúrò lọ́wọ́ àwọn àrùn àìfojúrí àti àwọn àìsàn pẹ́pẹ́pẹ́ mìíràn ó jẹ́ bí àjẹsára fún àwọn ọmọdé wọ̀nyí ó sì tún ní àwọn oúnjẹ aṣaralóore tí a mọ̀ sí protein ó ní wọn nínú. ara dẹ̀ mí. ó dáná bóyá gbà ọmọ yẹn káwọ bóyá kò ní kọyàn ní ìsìn pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. ara ti wá dẹ̀ mí báyìí ara tù mí. ẹ ara tu ọmọ ẹ náà ṣé o ti rí nígbàkigbà tí rẹlẹ bá tu wáyé tó dẹ ti ṣe nǹkan tí mo ní kó ṣe wàá fún nínú omi ọyàn ẹ á lè jẹ́ kọ́yàn ẹ rọ̀ ọmọ á dẹ̀ lè fà dáadáa. ẹ ṣé o o ti wá ń gbà báyìí kí ló ṣẹlẹ̀ tẹ́lẹ̀ kí ló fà á ìṣòro kékeré nìyẹn. ìṣòro kékeré. bẹ́ẹ̀ ni. èyí tó ṣẹlẹ̀ sí mi. oríṣiríṣi ìdí ló lè fa eléyìí yálà kó jẹ́ pé o ti fi ọmọ lẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí tí ọmọ ò ti fa ọmú tàbí kó jẹ́ pé ọmọ ò jí lóru láti mu ọyàn èyí máa ń jẹ́ kí ọyàn le koko. Hmm. ẹ ti ẹ̀ dúró náà ìdíje tó máa ń ṣe ń lu wáyé tó máa ń ṣe fáwọn ọmọ olóṣù mẹ́fà mẹ́fà oṣù tí ń bọ̀ mọ́tò ní mi hmm, ìdíje wo nù. Hmm. sórí àwọn ọmọ tí ìyá wọn bá fún lọ́yàn tó tóbi dáadáa tí wọ́n dùn wò lójú ọba wa yóò fún ìyá rẹ̀ ládé ìyẹn ò ní kọ́kọ́ ṣe é tí wàá rí ọmọ òun àwọn èèbùn rabandẹ rabandẹ wọ́n ti wá gbé fọmọ òun. Ah, ọmọ mi ni ó gbé. ọmọ ẹbí ìsìnbó àṣẹrọ <laughs> tó níwò ìgbín náà yanjú eh. ọmọ mi ló máa gbégbá orókè yẹs ṣé yóò mọ̀ pé oúnjẹ tí mò ń fún láti reported náà ti gbé wá bẹ́ẹ̀ ni òkè òkun ṣé wàá rí àtíkè tí n fi ń kùn lára reported náà náà ti gbé wá bẹ́ẹ̀ ni ṣé wàá pass ni mò ń lò fọmọ mi èmi ò ń lo àwọn napita yìí mò ń lò fọmọ yẹn eh. so therefore babies mi ló máa gbégbá orókè. Eh, Táírù ǹjẹ́ o mọ̀ pé gbogbo ohun tí ìyá ọlọ́mọ bá ń jẹ ló ń lọ sínú omi ọyàn. Eh, bẹ́ẹ̀ ni mo mọ̀ ṣé o wá rí i pé ògógóró tí ìyàwó rẹ mu léwu fọmọ rẹ yàtọ̀ sí pé ó lè fa ọ̀pọ̀lọpọ̀ jàǹbá fọmọ rẹ ó tún lè ṣe àkóbá fún ọjọ́ ọ̀la ọmọ rẹ bíi ti báwo ó lè bà ọpọlọ ọmọ rẹ jẹ́ láti kékeré ah mo gbé ṣó wá rí i pé òun ní láti wá ọ̀nà láti gba ọtí mímu lẹ́nu ìyàwó rẹ. ọlọ́run ní ẹgbẹ́ wa o ó ti rẹ̀ lọ́pọ̀lọpọ̀ díẹ̀ ló kù ẹ̀mí ẹ̀ já. ẹ mọ̀ ṣeun mi àṣé kòkòrò tí ń jẹ́ ẹ̀fọ́ àṣà rẹ̀ ẹ̀fọ́ ló wà. bíi ti báwo. ọmọ ọ̀dọ̀ mi ló ṣòfófó fún mi ó ní òun ló máa ń fọmọ mi níjẹkújẹ jẹ àti wípé ìyá àgbà ló máa ń fún lágbo tí mi ìbá ti sí nílé. àbà alábàjọ tọmọ náà fi ń yàgbẹ́ gbúrú tí ò dáa. orí ló mọ̀ yọ mí. Ah, ṣùgbọ́n inú ẹ̀ fura o. Ah. fúnra bíi ti bó o. ó yẹ kẹ́yìn náà rí kẹ́ ẹ tó gbé wá sílé ìwòsàn jò ní. àwọn àmì kan wà lára ẹ̀ tó fi hàn pé àlàáfíà jìnnà sọmọ yín. ẹ̀yin ò kọ́ bí ara sí ni. Ah, ìkíní náà inú orí ẹ̀ kò rí bó ti rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mú ó ti rí múlọ́múlọ́ kódà ó ti ń já pàápàá. n ò mọ. àtọ̀ sí yẹn ọmọ náà gan gbé àtẹ̀gbé wa ń gbà yẹn kò dàbí ọmọ tó níyẹn numọ rárá ó ti rí jọwọ́ lọ ara rẹ̀ ò sì dán mọ́ dáadáa. ẹlẹ́dàá mi ló mọ̀ sí ọmọ mi. tó tiẹ̀ mọ̀ kọ́ àwọn dé nílò ẹ̀ràn fún dàgbàsókè wọn jù tó já àgbàlagbà gan lọ. Ah, ah, nítorí kíni àwẹ̀ má ya ayé lẹ́mìí mi ò jèrè. Ah, bàbá aláyí ó tó lọ̀rọ̀ yìí àwọn ọmọdé yìí wọ́n nílò oúnjẹ bíi ẹja ẹran àti ẹyin kí ara wọn bá lè gbókun dáadáa àti kí ọpọlọ wọn bá lè jí pépé. ìyá ìwé tí ó ta wọn yọ ní ọdún yìí òun ni arábìnrin Debo. Hey! Hey! mo gbọ́dọ̀ mo gbọ́ pé yìí nọ́ọ̀sì pé mo ń gba bryce bẹ́ẹ̀ ni ẹ mọ́ ń gbà mí tẹ́lẹ̀ òní gángan lọ́rọ̀ náà hàn gédégédé. ohun tí mo lè gbà yín nímọ̀ràn ni pé kí ọmọ yín wà ní àlàáfíà pípé kẹ́ ẹ bá darapọ̀ mọ́ ìpàdé àwọn ìyá lọ́mọ ṣé ìpàdé àwọn ìyá ọlọ́mọ tẹ mọ́ ń ṣe tẹ tó jẹ́ pé àwọn ìtàn ayé àtijọ́ lẹ mọ́ ń sọ fún wọn. sẹ́rí lẹ́kọ̀ọ́ mo ní so so so superior information bẹ́ẹ̀ ni ju gbogbo àwọn ìtàn ayé àtijọ́ tẹ mọ́ ń bá ń sọ ń bẹ̀ hàn mú wá o. òun náà ni gbogbo òye èkó yín òun náà ni òṣè jẹ́ kẹ́ ẹ gbégbá orókè ẹ ẹ ṣàwá darapọ̀ mọ́ pàdé àwọn èèyàn náà. ó dáa náà ó dáa náà mo ti. mo sì dúpẹ́ fún ìfọwọ́sowọ́pọ̀ yín nígbà tí a lọ ṣàjọyọ̀ pẹ̀lú ẹni tó gbégbá orókè ṣe é sì mọ̀ pé kì í ṣe kíkópa nínú kì í ṣe gbígbégbá orókè nìkan ni bí kò ṣe kíkópa nínú ìdíje ní báwo ni bá ṣe dùn tó tó bá ṣe pé mi mo gbégbá orókè nínú ìdíje tó kọjá yẹn. àmọ́ yẹ kó tí ọlọ́run pé o ti ṣèwọ́n tó o lè ṣe. fún àwa tí ọmọ wa ò tí ì pé oṣù mẹ́fà ìwúrí ńláńlá ni yóò jẹ́ láti ṣe ohun tí ó tọ́ àtẹlé tó fún àwọn ọmọ bẹ́ẹ̀ ni oscos ìdíje mi pàápàá yóò wáyé ní oṣù mẹ́fà sí àkókò yìí. bẹ́ẹ̀ ni inú mi dùn wípé gbogbo yín lẹ ti mọ nǹkan tó pè fún láti máa tọ́jú àwọn ọmọ wa dáadáa nítorí pé bí a bá ṣe ń tọ́jú àwọn ọmọ wa sí ni ìbáṣepọ̀ tí ó gúnmọ́ yóò máa wà láàárín àwọn òbí àti àwọn ọmọ ọwọ́ wa. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni kò tiẹ̀ ní yà lẹ́nu tó bá yá báyìí a máa dànù ara wa nígbà táwọn ọmọ bá bẹ̀rẹ̀ sí ń fẹ́ra wọn ẹ̀ka àtúntò bá wọn ojú ọmọ ẹ̀kọ́ mọ orí ìgbéyà ṣé nínú rẹ̀ sì lè kan di. irú oúnjẹ wo lẹ ń fún un kí ló ń jẹ. a ṣẹ̀ṣẹ̀ wọ kókò wa lóko náà ni òun náà la sì ti ń jẹ láti jẹta. kókò nọ́ọ̀sì ẹ bá wa dá wọn lóhùn. ẹ tẹ̀lé wọn. ṣùgbọ́n ẹ rántí láti padà wá gbọ́ nǹkan tí a fẹ́ báwọn ìyá lọ́mọ sọ. Hmm. Oh kókò ẹ jẹ́ kí n sọ irúfẹ́ oúnjẹ tí a lè máa jẹ ẹ tí ẹ jẹ́ ń bèrè náà irúfẹ́ àwọn oúnjẹ wo ló yẹ kí a máa fún àwọn ọmọ wa nígbà tán ti pé oṣù mẹ́fà báyìí. Ah, ah, ah, ṣìkẹ́. ṣé ilé ìdáná tó ti náà lórí bíi ilé epo báyìí. kì í sábà dọ̀tí báyìí wọn kàn tí ìráàyè gba láàárọ̀ yìí náà ni. ọ̀run wọ̀ sí ti rú ẹ̀gbin là wá iná ni wọ́n ṣe ń da ṣé o lè máa dáná bí kò má fi àṣẹ burúkú bá yá àwọn ọmọ ọlọ́mọ jẹ́ ó dáa fún mi gbàlẹ̀ bá mi gbàlẹ̀. ọ̀dà ẹ jẹ́ ń gbà wọ́n gbà. ẹ ẹ sábà ọ̀rọ̀ abọ́ nẹ̀ ọgbà lẹ́nu abọ́ bá mu. ọ̀dà ẹ jẹ́ ń lọ rè fún ìyanu kí lọ rè fún ìyanu ń kò burú nígbà bá fún tí ìtàn wọn wà wá jẹ. gbọ́ kí ló mú lọ́wọ́. fídà ni. ọ̀pọ̀pọ̀ ní wọ́n máa fi fidi mọ́tò fáwọn ọmọ lóúnjẹ mọ́. òun náà lẹ́nu rẹ̀ pọ̀ púpù lọ sọ́nù lọ sọ́nù. ọmọ òun tiẹ̀ ń yàgbẹ́. ẹ yàgbẹ́ kò lè má yàgbẹ́ ẹ ní yàgbẹ́ yín ìgbéèrí abọ́tẹ̀ fi ń jẹ rèé ẹnu tẹ́ ẹ rí ẹ̀ sì fi sáàgbẹ̀ yóò fi sá ajá òde yóò la ẹ̀rọ òde yóò kẹnu bọ̀ ẹ̀rọ ọmọ yàgbé yín bọ́ọ̀tà ìgbéèrí ni ìgbéèrí ni ìgbé yín kọ́. kí wàá lọ rè sọ́nù kan. mo ti rí bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ èyí dùn. tó bá ti fẹ́ fẹ́ dáná fáwọn ọmọ máa ń lo níbí ọkọ̀ fòmí fowó ẹ̀ ọ̀ fọwọ́ ẹ̀ àti gbogbo àwọn tó bá fẹ́ lò ọ̀ fọ gbogbo ẹ̀ tí ọmọ ló ti gbọ́ onídọ̀tí ó léwu púpọ̀ fún ǹjẹ́ òun ti ẹ̀ máa fáwọn ọmọ ní omi ìlú mi. omi ìyè àwa ẹ̀ mọ̀ rẹ́sọ̀ọ̀sì tí wọ́n ti somi ìyè fún ọ. Ah, ṣìkẹ́ ọ̀dà àwọn ọkọ̀ bọ́wọ́n máa ti ń yàgbẹ́ àwọn èròjà sara lóore ọmọ ọmọ ìyá má gbẹ omi ìyè ni ọ̀wà dá àwọn èròjà padà ọmọ máa ti ń yà láàmú fún àmọ́ ah, omi ìyè ìgbẹ́ láì lo nǹkan kan àmọ́ ọ̀dá ọmọ máa ti ń fún ìgbẹ́ ọmọ ọ̀dá àtọ̀mú omi ìbáyìí lítà kan lomi kankan hmm? mo ti sè é ó ti hó gbogbo kòkòrò àrùn tó wà nù rẹ̀ ó ti kú ó wà mọ́wọ́ rẹ̀ ọ̀fọ̀. wà domi lítà kan. síbí inú nǹkan tó mọ́. ṣúgà ni kékeré ìpìlẹ̀jú mẹ́wàá síbí ẹni èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán ẹ̀wá ìpẹ́ẹ́jú iyọ̀ sórí wa bí omi àgbọn lórí lẹ́yìn fẹ́ kí ni wọ́n. tó bá ti dọ̀la èyí ò dáná lásìkò ìlọ́la ọ̀ dànù mi ó tún ṣe mi. iṣẹ́ kí ni wọ́n ń ṣe. yóò dáa fún ọ tí ọmọ bá ń yàgbẹ́ àwọn èròjà ara àtọmọ ara lọmọ ń yà dànù àwọn á nílò láti dá padà sí la táwọn máa ti ń fún lómi gbogbo èròjà lọmọ ń yà àti omi ara ni ó máa dá padà síra tí máa ti ń yàgbẹ́ ọmọ fún láì lo oògùn ìgbẹ́ ọmọ wọ́n dún ó sì máa fún lọ́mú náà mọ́ kò sì ní sí wàhálà. aláìmọ̀kàn mọ̀ kó yà o àṣé nǹkan téèyàn ọba máa mọ ọgbọ́n ju èèyàn lọ ó ti wá yé mi báyìí. <laughs> yẹ̀dẹ̀ nú kí ló ṣẹlẹ̀. ṣé èmi ni àjẹ́ èmi ni àjẹ́ oore ni mo ṣe o ọlọ́run máa kúkú jẹ́ kí oore kó di mi. ṣé oore kí ló ṣe. àlọ́ ti tó àlọ́ ti tó ṣe àlọ́ ti tó ṣe ti dájọ́. ṣé yèyé ló pẹ́ fẹ́ ẹ ṣàlàyé kí ló ṣẹlẹ̀ ẹni àgbàlagbà méjì ẹ̀ ń jà ń ta gbangba kí ló dé. ẹ ṣe òyèyè. ẹ jẹ́ ẹ̀jẹ̀ mi ni mò ń lọ sóko mo bá kọjá lódùjọ pé sẹ́ǹsì ó sì ní gbọ́mọ mi lẹ̀ àkórùn mọ́ bàá mo sọ fún mo ni mi ò ní pẹ́ dé pé mo kò fẹ́ sáré waṣu lóko ni dídé tí mo máa dé epo ni mo bá lẹ́nu ọmọ mi lọ́mọ oṣù mẹ́fà ó sì jẹ́ pé ìjọ ọdún méjì gbáko náà ní àfi fọ́mọ lọ́yàn. lóòótọ́ ọdún méjì gbáko ló yẹ káàbẹ̀ mo ìfọmọ lọ́mú báyìí hmm? ṣùgbọ́n tó wọn bá ti ń pọ́ṣù mẹ́fà a gbọ́dọ̀ mọ̀ fún láwọn oúnjẹ tó ní èròjà sàrà lóore nínú. obìnrin yìí ṣé ìwọ kúkú mọ̀ pé ìṣòbò ni èmi máa jẹ́ kí n bínú ìṣòbò fún yín o. kí ló ń pa ẹni ìgbé báyìí ọmọ oṣù mẹ́fà ni ọmọ mi wà tèmi ó ti ń fún ní ẹ̀bà ó ti wà ní oṣù mẹ́jọ báyìí tẹ̀yìn ó bá rí ó kì dáadáa nígbà tí fún ní oúnjẹ ó máa sùn lọ. báyìí pẹ́sẹ́ kódà tó ọmọ oṣù mẹ́fà mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́. bẹ́ẹ̀ náà ti wá rí báyìí. Ah! ṣé kò ti bá yọ ọmọ ìjẹ́ báyìí tọ́mọ yìí ó lè rìn báyìí ṣé ni ó wúwo bí irin. kò rí bẹ́ẹ̀ o ọ̀bà tí wọ́n sì fọmọ rẹ̀ kò tí ì lè ṣe ní nǹkan kan lóòótọ́ tọ́ ọ gbọ́dọ̀ fọmọ obìnrin gbọ́dọ̀ fọmọ lọ́mú fún ọdún méjì gbáko ṣùgbọ́n táwọn máa ń tí ń kóṣù mẹ́fà lọ a lè máa fún láwọn oúnjẹ tó lérò ìjàsára lóore nínú. sótán àwa ìṣòbò á mọ ọmọ tọ́jú dáadáa mẹ́fù wẹ́. gbèsè oúnjẹ tó ọfọmọ kékeré jòjò lóyìn ó kéré fa ààrẹ ọmọ rẹ ó ti lè gbé o. màmá kí ni ó wá yẹ kí n fún o. Ah, ah ọ̀dà fún ọ sẹ́ sẹ́ rí àwọn oúnjẹ tá a bá fi síbírò dáadáa tó bíi ògì àwọn àfi epo pupa díẹ̀ sí ẹ fi edé sí ẹ fi soya beans àbí soya beans sí ẹ fẹ́ pa sí ẹ wàá rò pọ̀ ẹ fọmọ bí ọmọ oṣù mẹ́fà sí mẹ́jọ jẹ ti wá rí ìyá àjẹ́ kúrẹ́ ìyá àjẹ́ ìbò lọ́wọ́ ìbò lọ́wọ́ ẹni ní ìbò lè gbẹ̀jọ́ ọmọ ìyá àjẹ́ ló sọ olómi ọyàn ìwọ kò mọ̀ pé omi ọyàn kò lè yó ọmọ ìgbà tí ìwọ bá fún ọmọ lóúnjẹ tó yó kò ní máa sunkún ó máa sùn dáadáa. Ah. Eh, bẹ́ẹ̀ kọ́ pẹ́sẹ́ bí ọmọdé bá ṣe kéré mọ́ tó bá ṣe dàgbà tó ń lo jẹ táàfù tí bí ó ṣe rí ọmọdé lè jàmọ̀là àtẹwédú tá a fi edé àti irú tó dùn sí dáadáa sí wọ́n sì lè jẹ mọ́mọ́ ẹ̀wà rírò dáadáa ọmọ tèmi tó wá jẹ́ ọmọ oṣù mọ́kànlá ńkọ́. Ah, ah, ọmọ oṣù mọ́kànlá sì dàgbà díẹ̀ ó ti lè jáǹjẹ gidi bí ẹ̀mẹ́ta sí ẹ̀mẹ́rin lójúmọ́. mélòó wá ní tọmọ oṣù méjìlá. ọmọ oṣù méjìlá ti dàgbà ọmọ oṣù méjìlá o lè jẹ́ǹjẹ táwọn àgbàlagbà ń jẹ ẹ lè fún mọ́mọ́ ẹ lè fún ní ẹja ẹ má sì tún gbàgbé pé ó yẹ káwọn fún wa ní ìpápánu àwọn ìpápánu díẹ̀díẹ̀ ó yẹ kọ́ ọmọ ọmọ jẹ. ìpápánu kẹ. Ah, bí ẹyin bí ẹ̀dọ̀ bí bẹ́sikẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Eh, ṣé bẹ́sikẹ́ ò lè wá kọ́ ọmọ lólè. Ah, ah, àmọ́ yín máa sọ ọmọ lóore dáadáa láàánú kò sí ti fi sọmọ. Ah, yèyé ọmọ tèmi tó wá jẹ́ ọmọ oṣù mọ́kànlá ńkọ́ tó yẹ pé ó fẹ́ràn kókó púpọ̀ kì í gba oúnjẹ mìíràn rárá yàtọ̀ fún omi ọyàn àti kókó. kókó tí ọba lẹ tí ọba ní èròjà aṣara lóore nú kò dáa tó fọmọ. ẹ eh, ká tún di pé àwọn fún ọ ní oúnjẹ tó ní vitamin A nínú. èwo tó ní vitamin Ah. pata pata, pata, àbí pàtàmìyé. ẹ máa gbọ́ mọ́rin mo ti mọ̀ pé fúrùtù gbogbo yín. èmi gan tí mo gẹ́rẹ́ gbàlagbà mo tún re ẹ̀kọ́ àgbà bóun ni mo ṣe wá fẹ́ là yí iye yìí o. ó ti yé mi ṣé ẹ rí oúnjẹ tó bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ ọ̀dà bíi ẹ̀dọ̀ ẹja ẹran ẹ̀fọ́ edé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ tún lè àtúnlẹ̀ fún wa ní mọ́mọ́ àti àmàlà fẹ́lẹ́fẹ́lẹ́ tá a fi ewédú ẹlẹ́ eh, ewédú ẹni irú àtẹ̀dẹ́ sí. ọmọ tèmi tilẹ̀ gbóúnjẹ rírọ ni mo máa ń ní ògì bàbà. tí ó yóò bá tán sí ọ̀rọ̀ gidi mọ̀ ni. ìyá àbúrò ò ṣe dáa tó ìwọ náà bó ló ṣe rí kéèyàn súnmọ́ báyìí kó fún ọ kó fún ọ mú báyìí kó máa kó ń jẹ bọ ìyá ìwọ sí ọ̀nà ìwọ tó ní ah. ọmọ mm. nílò ọmọ pa mm. ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti fi bẹ́ẹ̀ ló ti ọ̀run alákejì. ṣé ti gbọ́ báwọn ọ̀dà o ọ̀dà a bá la rẹ̀ dà sọ́hùn láàdì tó lé lọ́lọ́kùnrin gàrí ìdòbò mú. ọ̀pọ̀lọ́yàn takọ̀tabo oṣù mẹ́fà àkọ́kọ́ láìsómi ẹ̀fọ́ ọmọlọ́yàn oúnjẹ gidi lẹ́yìn oṣù mẹ́fà tọkọtabo. ọmọ lọ́yàn. ẹ fún wọn. ọmọ lọ́yàn. ẹ oṣù mẹ́fà àkọ́kọ́ láìsómi ẹ fọmọ lọ́yàn. oúnjẹ gidi lẹ́yìn oṣù mẹ́fà oúnjẹ dandan. oúnjẹ aṣara lóore lóríṣiríṣi. oúnjẹ dandan. Bọ́lá is no be ẹ bọ́mọ lọ́yìn.